akọlùkọgbà akọlùkọgbà akọlùkọgbà akọlùkọgbà means pandemonium akọlùkọgbà means pandemonium kí ló fà á àkọlùkọgbà yìí? Kí ló fa àkọlùkọgbà yìí?